tó tóbi tó ga níbi ìgbà tí ò lóṣù wọn tí ò lóṣù wọn kò sí lóṣù wọn. mo jẹ́rìí pé àǹtó ni kò lẹ́gbẹ̀ra kò lórogún ọlọ́run ọba kọjá tí wọ́n fi wé láwọn alábòsí èèyàn àtàwọn olùtakò ìlànà ọlọ́run ọlọ́run bá tóbi kọjá tí wọ́n fọlọ́run bá wí mo ń jẹ́rìí ká nígbà Muhammad sallallahu alaihi wa sallam ẹrú ọlọ́wọ́n bá tá a wí ni òjíṣẹ́ rẹ̀ ti ní nígbà tá a lè fi àánà súnmọ́ ọlọ́run bá nàbí dìde sallallahu alaihi wa sallam kọ́wájú oníròdù náà tó ń kí ní lọ oníròdù gbogbo oníṣẹ́ rẹ̀ onímọ̀ọ́nì òdodo kó sì tó lùkì ní lọ gbogbo oníṣẹ́ ẹ̀dí olùkọ́tọ́lọ́run olùsáyà àkókò nàbí títọ́lọ́run ọlọ́run tá nàbí lórúkèpè lọ sójú ọ̀nà ti ọlọ́run bá wa ọ̀sẹ̀ ní ìmọ̀lẹ̀ tó tàn káàkiri gbogbo àgbáńlá ayé ọlọ́ba fún báwa sàlékún káàkiri bá nàbì náà sallallahu alaihi wasallam bá a fún báwa ara alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ bá a fún báwa lẹ́yìn bẹ́ẹ̀ ìtọ́tọ̀lọ́rọ̀ àwọn àfẹ́hò ẹgbẹ́ ọlọ́run ọlọ́run ẹ̀ tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ ní ẹ̀sìn pèpè sí ìyẹn jẹ́ nàṣíhà nàṣíhà sí ìwà kẹ́límọ̀ sí ilé ikùn ó jẹ́ ìkìlọ̀ látọ̀dọ̀ mi tó ti bẹ̀rẹ̀ lókèrè látọ̀rí ara yẹ̀mí tí mò wà wọn ti fún un sọ̀rọ̀ péjọ ọ̀nà náà wà ní ká pèpè sí ó sì ní ká tẹ̀lé ọlọ́run bá sì mọ ilé ó mọ ju ó mọ ju ẹnìkọ̀ọ̀kan fúnra rẹ̀ lọ àkọ́kọ́ gbólóhùn tí à ń kù tí omi ò sì ẹ̀ oníkálímọ̀tù aṣàhàdàtẹ́yìn aṣàdà la ilaha illallah wa aṣàhàdù anna muhammadan rasulullah òun islam kódà àwọn olùmọ̀ sọ wọn pọ̀ wọn wulẹ̀ nu wọ́n kọ sílẹ̀ ní onu ló tẹ̀sùn wọn jù láyé àtẹ̀lẹ́ kìíyàmù àrẹ́bí musa alayhi salam ọ̀kan náà ní sọ́jú àrẹ́bí muhammad ní ó ní ọlọ́run fún mi ní nǹkan kan tí màá wí ọlọ́run fún ní nǹkan mi tó yàtọ̀ fún tó ọlọ́run fún ní ó ní gbogbo àwọn ìyá àti tí wọ́n jáde ní rẹ̀ tí wọ́n jọ ètò wọn ti wí pé ọ̀tọ́ dé kí a tó fi ọdún náà ni wọn náà máa wí ó ní ibẹ̀ wọ́n ti wá sáré fún pé la ilaha illallah tó bá wà lórí scale gbogbo ayé àdìró ẹ̀ àdìró ẹ̀ àdìró lọ́pù àdìró lọ́pù ìlọ́pù ìlọ́pù ẹ̀ àti gbogbo tí bẹ nínú ẹ̀ tí wọ́n bá gbé lórí scale kan ẹ wá kọ la ilaha illallah sórí sákàdá kan bí ẹrọ eléyìí tí wọ́n bá gbé lórí scale kan ẹ̀ sì la ilaha illallah ó sì tẹ̀sùn gbogbo tó kò sì fúyẹ́ yóò wà lókè báyìí في الحديث القدسي tí ìpìlẹ̀ yẹn bá jẹ́sẹ̀ límọ̀ ń kọ̀wé ìjà tó bá ti lálàáfíà gẹ́gẹ́ bọ́lọ̀wọ̀n bá ti fẹ́ ìsàkọ́ọ̀mọ̀ sẹ́rùlà mẹ́rin ìyẹn ti délẹ́sì Islam iṣẹ́ rẹ̀ tó kù dúró yóò kù síbi pẹ́pẹ́pẹ́ mo fẹ́ bá mi bọ̀ yóò kù síbi pẹ́pẹ́pẹ́ ibi tí ṣòro wà ní kí àkọ́kọ́ yẹn mọ́ dúró a sì ráwọn ẹ̀rí pé kò dúró lọ́dọ̀ àwọn ẹlòmíì tí ń wí lọ́dọ̀ apákan ẹ̀dá ọlọ́run tí ń wí láyé ọ̀la kálímọ̀ yóò dúró bọ́ọ̀lù ọ̀hún máa ti fẹ́ eléyìí àkọ́kọ́ ń tàkọ́kọ́ pẹ̀lú àtàkì ìsìsì wọ́n iná sálà hádà àṣà tó bá ti lẹ́hẹ̀ kò sí nǹkan mímọ̀ lẹ́yìn ẹ̀ abáni torí kò sí nǹkan tó lè rọ́pò ẹ̀ nínú gbólóhùn kò sì sínú iṣẹ́ láàyè ti láàyè láàyè láàyè yẹn o ẹ lè fẹ́ ti tẹ̀tẹ̀ bá fi rọrùn pé mo fẹ́ bẹ̀rẹ̀ sọ́lá kẹwọ́n sọ pé la ilaha illallah kí láàwí akbar láyé láyé rẹ̀ pé lẹ́yìn wọn sọ̀rọ̀ kò ní sọ́lá ṣùgbọ́n láàyè ti láàyè láyè illallah kò sí kájọ ní sọ̀rọ̀ pé tọ́rọ ló lékè gbogbo kàìmọ́dì tó báwọn èyí tó sọ pé Allahu akbar kò sí ní láyé láyé láyé tẹ́lẹ̀ inú ọkàn ọlọ́run ní tẹ́wọ́ gbà onú lékè gbogbo gbogbo kalimat tàbí súnmọ́nà tó bá ti lọ láàyẹ yóò di àwọn pé náà kàtàrà ọdún ti kíyà yóò di omi táwọn olórí àpọ̀ ìdánlẹ̀ tó ọ̀run tàn sí títẹ̀sọ́ ọ̀run tàn sí tó dàbí omi lọ́ọ̀kan tí ó wà ń pè ní àwọn pé iná tí ẹ bá débẹ̀lẹ̀ bá ní bómi yóò tún rí bẹ́ẹ̀ lọ́ọ̀kan tí ẹ bá débẹ̀lẹ̀ bá ní bómi yóò sì máa jọ omi nínú tàntàn ọ̀run àbí kódà gẹ́gẹ́ bí romadin eru ìṣẹ́dẹ̀sì bí ìrè ẹ̀ tátẹ́gùn kọta fi ìyẹ́ omi náà sí nígbà tátẹ́gùn ilé yóò sì gbà ó sọ pé ta ló gbá ẹ̀gbọ́n àpátẹ́gùn omi pé ẹni ò ní lábọ̀ orí lọ́dọọdún kó kálímọ́tò láìláì lọ́la torí wípé kò mọ́ lórí bọ́lọ̀ sí fẹ́ kó mọ́ ìgbéyàn sọ ìtójì sọ́kàn àti ta fẹ́kójì sọ́kàn tó bá wípé lónìí ni pé láyẹ̀sẹ̀ kò lè ìdọ́rẹ̀sẹ̀ ìlàlọ́ kò sẹ́nìkan tó tọ́ sí kí ìjọ́sìn fún àbí Allah gbogbo tó wá sí yàtọ̀ sí Allah ìbàjẹ́ lásán ni aburú ńlá ni dhalika bi anna Allaha huwa al-haqq ní sọ́tún hajj ayà 62 túnmọ̀ ilé ìlú ọlọ́run nìkan ni al-haqqu wa anna ma yad'una min duni ohun kan ní tí wọ́n ń pè lẹ́yìn Allah huwa al-batil ọba tó ga tó tóbi ní Allah tó ọba sọ pé la ilaha illallah tàgbọ́ lẹ́nu rẹ̀ àlẹ́ntẹ̀ntàrà àtàmì kulli ma'budin siwa Allah ó ti jẹ́ ká mọ̀ pé kò sí kankan ní lọ́kàn rẹ̀ nípa ìjọsìn àfi Allah onífẹ̀ẹ́ ẹlòmíì o ń bọ̀wọ̀ ẹlòmíì o àmọ́ láàyè tí wọn kìí ṣe bó ṣe nífẹ̀ẹ́ Ọlọ́run láàyè tí wọn ó ń bọ̀wọ̀ wọn láàyè tí wọn bí òbí bí ẹni tó jù ní lọ bí ọ̀gá torí rẹ̀ nífẹ̀ẹ́ wọn ìbọ̀wọ̀ wọn kò gbọ́dọ̀ rọ́rùn tọ́lọ́run ibi tí a ti máa mọ̀ pé kò sí láìra lọ́lọ́kàn gan nìyẹn tọ́lọ̀ náà ti ń sọ fún abé tí wọ́n bá táwọn ọ̀gá òbí àtàwọn aláṣẹ bá jọ ń bá àǹtú síríkàbí kọ pàǹkà mí pọ̀ mọ́ mi fàlá àbùsùn ìgbìmọ̀ nígbà tọ́lọ̀ sọ̀rọ̀ àwọn òbí ládàáyẹn rí tóró tó ju gbogbo tàwọn tó kù lọ fàlàbù tọ̀rẹ̀ ló mọ̀ wọ́n sì tẹ̀ láwọn méjèèjì nínú ayà mi dún ní mo ojú ọ̀nà àwọn tó tẹ̀lé mi tó wà lójú ọ̀nà mi tí wọ́n sún mọ́ mi torí ẹ̀ nígbà tó di wípé ànábì sallallahu alaihi wasallam tí ń sọ fáwọn kèfèrí pẹ̀lú gbólóhùn yìí lákọ̀ọ́kọ́ ọ̀gbẹ́ni dìde pé máa jí sí ọlọ́run tí ń sọ wípé kóòlù la ilaha illallah tó fòlébù ibi tẹ́ ti jèrè oníkẹ́ ìdàgbé sọ́kàn la ilaha illallah kẹ́ẹ̀sì wí lẹ́nu ẹni tó bá fẹ́ jèrè nù ní. kí ló ṣẹlẹ̀ nígbà náà àwa kọ̀ọ̀kú wọn ò wí o èmìtánà wọn wàtàǹkàróhà wọn kọ̀ láti wí kí ló fà á torí wọ́n mọ̀ tí ń wí wọ́n mọ̀ tó ti tẹ̀ ọlọ́run bá gbàlérò in tó ti gbàlérò ọlọ́run bá sọ nínú alukuran sóràbù sọ́ọ̀dì ayàkàrún sí kéde àjáàlà àwọn náà ni wọ́n rí gbọ́lóhùn yóò àwọn kèfèrí wọ́n sọ bẹ́ẹ̀ àjáàlà alihata ilaha wahida ó fẹ́ unite àwọn ọlọ́run kò fẹ́

serúbálò tóbi ní òzákò tóbi ní mẹ́nẹ́sàfẹ́ kò tóbi ní ayé wọ́n àwọn eléyọ́ wà wà àwọn tí ó sì gbà síláàmù ní fèsì rà torí wípé ilẹ̀ anahun arọ̀bùn kò sàhárà wọ́n gbọ́ èdè lárúbáwá wọ́n mọ implication táwọn fẹ́ wí bí àwọn olófin àwọn lọ́yà ní tẹ́májálábòsí wọ́n mọ dúró kọ̀ ọ̀daràn ìwọ sá gbá gbólóhùn yẹn mú ìwọ sá máa dáhùn lóhùn pẹ̀lú gbólóhùn yẹn bóyá positively àbí negatively sẹ́wọ̀n fẹ́ tí èbá ti sọ̀daràn nù wọn yóò sọ pé kí èso gbé wà àwọn ìṣerú ẹ̀ ọtí dáràn máa wọ́dà rẹ̀ gbé káàkiri àwọn ìṣerú ẹ̀ àwọn alábòsí inú wọn ni wọ́n fẹ́ sọ òdodo wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ òdodo fún ọ̀pọ̀dà rẹ̀ ní tí ó wù àwọn kìfìrí gbọ́ yé gbogbo àwọn olùmọ̀ ẹni ọlọ́run wọ́n máa ni wọ́n fi kọ̀ láti wí wọ́n mọ̀ tó dáwọn bá ti wí lẹ́sẹ̀ nígbà tó gbé nígbà tí wọ́n gba síláàmù gan láwọn tó padà gba síláàmù wọn gba síláàmù náà lẹ́ẹ̀mejì kábọ̀ pé nígbà tó ń gba síláàmù tán ó fún yọ́ lọ bí ọ́nzà àti láàdà rárá o pé wọ́n ti gbọ́ yé tẹ́lẹ̀ kò rí rúrùrú bí ìgbésí ayé Yorùbá lónìí wọ́n ṣẹbọ jù Islam lọ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú Yorùbá yìí àtàwọn ẹ̀yà míì kódà ẹ̀ tí wọ́n bí sínú Islam wàwọn bá dùn kùnmù àlìyò àwọn tẹ́ máa fi sàárè àwọn ẹlẹ́sìn sàárè lónìí láyà fàmúnà máa láà ìlà ìlọ̀lọ̀ táàrà ń sàpẹẹrẹ pé èèyàn títa ti àgẹ̀rẹ̀ kó ní Islam àwọn ẹlẹ́sìn sàárè ń bẹnu àwọn tá a máa tọ́ka sí kéèsì ní túmọ̀ ẹlẹ́sìn sàárè àwọn ẹlẹ́sìn sàárè ẹ̀dàkùn ẹgbọ́túnmẹ́ o wọ́n ńgbàtà ní wọn mọ̀túnmọ̀ la ilaha illallah àwọn òsìmọ̀ tó dálé lórí wọ́n máa ya'buduna al-mauta ẹni tí ń bẹ nínú bojì yẹn wọ́n máa tìí ení àwọn olù àwọn kọbúrú ní sàárè lédè lágbàwá kọ̀bọ̀rọ́nì tó di méjì kùbúrù tó bá di púpọ̀ wọ́n wá fún èèyàn tí máa ń sin ẹni tí ń bẹnu sàárè wọ́n wá bẹ̀ẹ̀sìn sọ́dọ̀ wọ́n ní yàkùlúnà láìláìlọ́lọ́ wọ́n máa sọ pé láìláìlọ́lọ́ wà yàkùlúnà máa dáàlìkà tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n máa sọ pé yá àlì ẹni tó ti kú ni wọ́n pè wọ́n máa sọ pé yá Hussein wọ́n máa sọ pé yá nìyà wọ́n máa sọ pé yá abdulkadir wọ́n máa sọ pé yá àṣẹ wọ́n dákọ̀ rẹ̀ nílé wọn àbí níbi sàárè rẹ̀ ìtumọ̀ ẹlẹ́sìn sàárè ti clear rẹ̀ yunaduna mọ́ta wọ́n máa pe òkú ìsẹ̀lẹ̀ tó nàbí ní tí kọ̀dọ̀ ìlàjà tán bá ti pè tán wọ́n sọ pé bá ní gbọ́ bùkátà yìí kèfèrí nínú abẹ́wọ̀n ti kèfèrí àwọn tó bá tó bẹ́ẹ̀ bí tí mo wà ń tí jẹ̀mọ́rántù tẹ̀bìlì tẹ́sì wọn ni èmi àmì ìrìnàjò mọ̀ wọn torí nǹkan ní àmà rúgbó bọ̀ ọwá tó wá kọjá tó ń rúgbó bọ̀ òjò rúgbódé mo ń bi ẹ̀yin lẹ́rẹ̀ bẹ̀rẹ̀ látorí ara mi hálì háàwù láì jàmáà al-ma'rufuna ladaykum hal hadhihi ibadatuhum tó lọ́jọ́ ìgbéra ìkí àmì tẹ́sì wọn ni mo sàlàyé o ìfẹ́ tẹ̀ lọ títí níbi níbo tàbílíìgì kù sí ewu làdádálẹ̀ wọn torí kìí sọ̀rọ̀ òní abíkan ẹ̀dúpẹ́ mo ń sọ fún wọn lójúkọrọ ojú face to face mísán gbé jáde wá tó tó wáyé pé abẹ́ sẹ́sìn abẹ́ sẹ́sìn lánàá ti sọ̀rọ̀ lọ́wọ́ ìrọ̀sọ́lá kò sí nǹkan kan táwọn ó ṣe lónìí tá ọ̀rọ̀ tó ń gbà tá àmọ́ bá ṣe fi jọ òjíṣẹ́ ọlọ́run lórí agbègbè báyìí tó fi lórí gbogbo tí bá jẹ́ ìsìlámù sí ìsìlámù mú wa mo jókòó tí wọ́n bá ìmú bá wọn sọ kìí ṣe pé mo tẹ̀ẹ́dógún náà sọ yìí ṣé ẹlẹ́sìn sàárè torí ẹ mú àlàyé ọ̀rọ̀ yìí wá lọ́nà kan nínú mẹ́ta àkọ́kọ́ àkọsílẹ̀ wọn ẹ̀ẹ̀kejì èyí tí wọ́n ń ṣe tó jọ tó jẹ́ tó jọ tí mo wí ẹ̀ẹ̀kẹta bí wọ́n ti ń sọ lẹ́nu torí gbogbo àwọn fírọ́pù pátápátá ni wọ́n ṣàfihàn tí jẹ́ àkídà àwọn tán fi kó ní Islam ṣí àpòfibò láti mọ́ ọgbó àbákìrò bí Allah ta'ala òfìbò láti mọ́ ọgbó mọ́rọ̀ mọ̀kàtọ̀ wọ́n gbé sórí Facebook wọ́n ńlá kọ́nà ẹnìkan tó jẹ́ ṣe tó lè ṣẹ̀dára wọn wọ́n ńlá kọ́ ní wọ́n ti gbóló ń bọ̀ lẹ́nu wọ́n sì ń ṣépè lábùbákì wọ́n sì gbé sórí íńtánẹ́ẹ̀tì ṣíyà ò fìbò bẹ́ẹ̀ náà àwọn míì tó yá tó tún jọ wọ́n wọn ò fìbò bẹ́ẹ̀ náà ni àwọn àmàdíyà wọn ò fìbò mo wà lẹ́kọ̀ọ́ ní púrógámù kan pẹ̀lú ọ̀kan náà àfà wa wọ́n sọ fún ẹnìkan tó jẹ́ ahmadi phd on deliberate àwọn èèyàn pọ̀ lọ rẹpẹtẹ èmi ni mò ń kásírà fún àdòktóró asra ibi ìbílá ìzọ́lọ́ ọ̀kọ́ ìrọ̀ àwọn wá ń tu mò ń ka àwọn tu wọ́n ní sọ̀mọ̀ pé tíra tí mo mú lọ́wọ́ yìí nígbà tó nítọ̀ ń ta pàǹpà tí ń ra tòbúrú wọ́n ní ìmọ̀ pé ó ká ọ lára tó bẹ̀ yẹn ọ̀rìn wọn á fi sọmọ̀ kan lọ bá àmú tíra báyìí wá nú ọkọ̀ wọ́n wá ojúra sí gulamaru ló kọ abọ́nkọ́ ìyẹn túmọ̀ sí pé tí wọ́n kọ́ lẹ̀ fúnra wọn dábí sí lọ́wọ́ àkọ́kọ́ asatẹ́n pé òun ló kọ́ sáà parọ́ mọ́ ọyá mọ́ àtìpéjì which they bear witness against themselves

wọ́n gbé léjú gan ó rọrùn púpọ̀ bí kálímọ̀ láìláì láti fúyẹ́ tó láti pè èèyàn láti bá sọ̀rọ̀ pé tó ti ti tán àti gbàdúrà ó ní bẹ́ẹ̀ ni kó láìláì kó láṣẹ́dọ̀ láìláì lọ́lọ́ yóò sì wí tó bá di mùsùlùmí ọ̀dì tí òbí ṣe tó kọntradíṣìn ló tún tó wí yẹn àbí tí òfin ní ṣe tí gbọ́lò yẹn béèrè lọ́wọ́ ẹ̀ tí òbí sásìkò tó ṣe tí òbí lòun ò ṣe ṣùgbọ́n kí ẹgbẹ́ yẹn kó nù islam wà láì ó lè ó yẹ kí ọmọ ìbẹ̀rù tó ní olùwájú ọlọ́run in tó lè jù láyé ní kí ẹ̀rọ pé yẹn kan ṣe mùsùlùmí àmọ́ kò sí láì bí kùdẹ̀kùdẹ kàkàrà sákìsì torí pé èmi ò rẹ́ nìkan nínú èyí tẹ́ ń gbọ́n mi tí mo ń sọ̀rọ̀ àtàwùjọ àtàyé jẹ́nẹ́rálì ẹni tó sọ wípé kò síbi tó ń kù sí kò sẹ́nìkan tó lè náwọ̀ nípa àlámọ̀rí ẹ̀sìn yìí kò sí kìí ṣe pé kò náwọ́ àbí kò farẹ̀ kalẹ̀ torí pé ó pọ́n rẹ̀ lé ó ṣe rí gangan nìyẹn wallahi alazim nínú àwọn ibi tí a lè sọ pé àwọn jàmá táà máa ń tẹnumọ́ tipẹ́tipẹ́ táwọn jàmá ẹ̀kù táwọn yẹn máa sọ táwọn olùmọ́ máa sọ wọ́n ní wọ́n fi ọwọ́ ẹ̀rẹ̀ rẹ̀ mú amúrù jihad ó pọ̀ ní àwọn kẹta ọmọ tọ́ka gbọ́ fẹ́fẹ́ sí ilé ìgbàgbójúwe ọ̀rọ̀ wọ́n fi ọwọ́ ẹ̀rẹ̀ rẹ̀ mú àlámọ̀rí ìmọ̀ káwámọ̀ wọ́n máa bẹnu ẹ̀tẹ́ lu ẹni tó rú gbágbá má wíwá mọ̀ wọ́n sì máa sàpọ́nlé ẹni tó bá mú kiri máa lọ jáde máa lọ jáde ó ní kí mọ̀ lọ́dọ̀ wọn jẹ tí ń wá mọ̀ lọ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá gbé yẹn ni gbogbo alájọ máa ń àtàwọn nǹkan míì èyí tí wọ́n fọwọ́ ẹ̀rẹ̀ rẹ̀ mú yẹn awátá aláfẹ́ súnà fọwọ́ ẹ̀rẹ̀ rẹ̀ mú kan mí tó tún burú jù bẹ́ẹ̀ lọ ọjọ́ àwọn mo ti ń tẹnu mọ́ ó dá mú fẹ́ fún ìlàgbàmí ìsìnkú ti máa ju lẹ́kọ̀ọ̀kan lórí kúrúbà ẹ̀dọ̀ sí research ẹ̀yìn ọ̀dọ́ ẹ̀dọ̀ sí research kí mustahabu ni àbí wájib nínú alhakamu tẹ̀kìlìfíyà ká ní olórí tàwà lábẹ́ táàtì bẹ́yà fún ẹ̀rí ìdájọ́ ẹ̀ sí haram ni tí wájib ni tí mandub ni tí mubahu ni ká ní olórí ọmọ tí ń panumọ́ awádá alábẹ́ ń túnà sáà ni tí àbọ̀wọ́ ẹ̀rẹ̀ mú yẹn tí a ní ẹ̀kí because òun ló mọ ọgbà lámọ̀ rí ibi tí ó darí sí ibi tí ó darí sí náà ló darí sí èèyàn kan ó sọ nílùú ẹ̀sìn ọlọ́mọ bàrúlẹ̀dẹ̀ ìpìlẹ̀ ní wájẹ́ o táwọn tí ń bẹ́ẹ̀bẹ̀ náà ní ìsìn lọ́wọ́lọ́wọ́ bá ti sáà ti bàbẹ̀ jẹ́ o ọlọ́mọ bá èèyàn níbi ká ní olórí wọn ò tí ì sin òjíṣẹ́ tí wọ́n ètò olórí wọ́n ń sin òjíṣẹ́ ọlọ́run bá tán ètò tí wọ́n kọ́kọ́ gbajúmọ̀ ni ọlọ́run ló sì sàánú tí a bá ka ìtàn yẹn àwọn kan wò pé àwa mọ̀hàjì tí bá wà ní mọ̀hàjì rúùn àwọn alájà àmújù àwọn kan wò pé ti bí àbáwà la gbà wọ́n wọ́n fẹ́ sọ ọkàn yẹn di tó ní mímì wàlẹ́ láà ọlọ́run ló ti ẹ̀ àánú ọlọ́run ni òbí ní mínì mọ́ pé áò lára àlùmọ̀ àjòrúwà áò lára sọ kọ lásán lọ ibi tí gbogbo jàmọ́ àjàmọ́ àjàmọ́ ẹ̀kọ́ ṣubú sí nìyẹn ibi tí ẹ̀kọ́ ṣubú sínú tí ó sì ṣubú sílẹ̀ láwùjọ wa tí ó pé jàmọ́ sìn ó fẹ́ nítumọ̀ lọ́dọ̀ àwọn kan níjọ́ náà lọ́hùn-ún ló jẹ́ pé kòun dáàbà bẹ̀ láyé pátá lọ́dá àlámọ̀rí ẹ̀sìn ẹjẹ́ a máa wárán lọ́wọ́ ọlọ́run lórí ẹ̀ kó lè gbà fẹ́ kò ń gẹ́ wọ́n padà sí ìbéèrè tí mo béèrè ṣé àwòláì jàmáà alùsáàmà bí jàmáà ti tẹ̀bìlì alimuntẹ́sìlù ìlànà islam tó yẹ pé ọmọ yàwó ẹlẹ́sìn islam ni wọ́n alìhún tí wọ́n jẹ́ ẹlẹ́sìn sàárè torí mo ṣàlàyé ẹlẹ́sìn sàárè ẹlẹ́sìn sàárè ṣe mùsùlùmí o a sì máa pé yẹn kéèkò ríbi lábín sọ̀rí áwọ́bìn kí náà yà pẹ̀lú gbólóhùn tó dásáká pé kèfèrí ni wọ́n àbí àpẹsọ tàbátàmọ́lẹ́sì sàárì láṣẹ̀t apẹ́yẹn sọ ni ìtumọ̀ iná sì ni pé kèfèrí ni wọ́n torí pé ní tẹ́lẹ̀sì sàárì máa ṣe mo ti sàlàyé fún yín kò sí tẹ́lómi ń sọ jù bẹ́ẹ̀ náà lọ pé tàbátàmọ́lẹ́sì sàárì àà ní tí àkọsílẹ̀ pé nínú táàbì náà ti lọ́wọ́ ni àmọ́ wàrà lọ́wọ́ lọ́wọ́ ti bẹnu sàárì bí àwọn àwọn ẹ̀yà tó kù tí wọ́n gbé kèfè rí lójú a sì rí bóyá nínú pé àwọn ọmọ ṣe bẹ́ẹ̀ dáadáa tàwa ni ò mọ̀ wọ́n ó di méjì ẹlẹ́ẹ̀kẹta à ń tí wọ́n ń sọ lẹ́nu gan nìyẹn ẹ dápẹ́ wọ́n wá nú mẹ́ta yìí èmi náà padà màá kọ́rọ̀ mi jẹ ẹ wà nù mẹ́ta yìí torí inú àdánwò inú náà gbà òun ilé ti ibi tí mo ti ń banújẹ́ lórí ọ̀rọ̀ yìí mo wá rí ọ̀rọ̀ àwọn àfáà ńlá méjì ọ̀kan kọ́ mi ní mo rí lórí social media ó ní subhanallah ìwò labáyé dé yìí hádà káàkiri wàádà káàkiri wàádà káàkiri ó ní hátà mo ń Egypt ó ní ó ní ó sọ pé láàrífù áhàdán fil Islam ìlà anáwà zọ́ọ́já sí wàrọ́jù ló ń fi dìbò èmi ò lẹ́nìkan tó kú ní Islam o àbèmí àtẹ̀hómi kan ní India wọ́n láìlà àti gbogbo ìgbọ́nà ṣe Suleiman rọ̀fẹ́lì nìyẹn kò tí pé one week ó ṣe déédé ọ̀rọ̀ tí mo ń banújẹ́ lé lórí títà ní ó ní ìsìlámù báyìí pe kò sí aburú ń bi pé kéèyàn sọ pé kéèyàn rí náà lẹ́nu bóun jẹ́ mùsùlùmí àbí kó kọ́lẹ̀ ká pé alágbóyá ti kó ní ìsìlámù ó léwu ẹ má gbàgbé ọ̀nà mẹ́ta tí mo ní ká ti fẹ́ rí yẹn kalẹ̀ o àjọ àgbírí lórí ibi tí nǹkan bá kèé sí tàbí ìgò nìkan gbogbo ibi tó bá kù sí àtàwa náà mo máa ń sọ tàwátà aláfẹ́ sí súnà náà ìbára àdánwò ògbà àtàsìkò iná nìyẹn ní òbíṣẹ́kẹ̀ nìkan ní ìsìlámù mọ́ ní òbíṣẹ́kẹ̀ ẹnìkan ní ìsìlámù àtẹnudí ń sọ̀rọ̀ ṣíyà òfìbò mo dé yunifásitì maliku saudi tó ní king saudi king saudi university ní saudi arabia mo ti parí ẹ̀kọ́ mi mo ti wá nàìjíríà mo kàn tún lọ lọ́dún kan ni mo bá rí àwọn àti wọ́n ti sọ láti lóòrì kan ìní àwọ̀ yunifásitì pàlá ọmọ ìyàwó tó wà ń bẹ àwọn afẹ́lẹ̀ òfin sọ láti ti mo wá rí tíṣù pépà ọ̀kan ní ọ̀kan ní ọ̀kan ní sọ́ọ̀fù kejì sọ́ọ̀fù kẹta ó but ní orí ibi táwọn èèyàn ti sọ̀lá àbọ̀ ní mahad kílè eléyìí wọ́n ní báwọn ṣí àti wọn ti sọ̀lá àti tiwọn bí nìyẹn ó ní ìkankan náà fi dáwọn tó rọ̀ mọ́ wọ́n wà sí rododo lọ́gàgán bí tí wọ́n forí kan wọ́n àti lébẹ̀ wọn ò ní forí kanlẹ̀ ó mì pé wọn ò fi bò wọ́n ń sàn pé yunifásitì bí ìfẹ́ sọ ayé lélẹ́yìí egbò àkídà tí ẹ̀ bá gbélé bí wọn ò bá wí unlike university of madina of eh, Islamic University ní Medina mọ́líkù sọ̀rọ̀ ẹ̀tún bèèrè lọ́wọ́ tó wá kẹ́kọ̀ọ́ bẹ̀ lónìí alákìídà kan kò fi àkídà ẹ̀bò pé ọmọ kan láwọn bá oòrùn rẹ̀ láàrin èèyàn kan ní ó ti jésù ẹ̀ tipẹ́ the next flight ni pé àwọn àfáà lè ọ̀làmọ́ ọ̀rọ̀ bàyí làwọn rè bí ààrẹ pòkì lórílẹ̀-èdè sàájú náà ibi tí mo fi ń sàpèjúwe yóò tí ṣe àti ti ṣe sí ti ẹ̀hàn tí wọn ò kákún kankan ẹnìkan kí tó lọ síbi àpèjúwe yẹn ìtẹ́nìkan sọ léwì lókè ọya tó bá jẹ́ wípé torí nínú àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ yìí mo ń gbọ́ tẹ́nìkan ń sọ pé ọkùnrin kan láti Pakistan ọkùnrin kan láti ibìkan láti India tàbí ìdùnnú ó ṣe báyìí you accuse that person tó bá rókòdò òrùrú ẹ̀ òun ló ṣàìdá ní ààrẹ pé gbóyàn kéfèé nítorí ẹ̀ ẹlójú ẹ̀fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹnìkan ké ọkọ̀ ìwì látòkè ọya oníwàlá ayébá ó bí ẹsẹ̀ mélòó kan ni bọ̀tọ̀ kan tí ọjá wà láàlẹ́ o ní pé wà láàáyín bí yorùbá yorùbá mọ̀ dá pọ̀ wọ́n mọ̀ níwà ìwà ànàbí nàhùn àmọ́ tọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn wọn kàdí ní nàṣọ́rọ̀ bí ẹ̀sìn nàṣọ́rọ̀ ni lákàdí ní muhammadi kìí ṣe jẹ́ ìtànábí o bí tó sínú ó generalize ọkùnrin yẹn àṣírí tó ṣe ni kó generalize ṣe tó wí nítumọ̀ bẹ́ẹ̀ ní àgbẹ̀kọ̀ bẹ́ta ṣe tó ṣe ni tó kó gbogbo Yorùbá pọ̀ sáwọn èèyàn ṣèyàwó bí ìnà tọ́rọ́ ṣé wọ́n èé sìnkú bí ìnà tọ́rọ́ àdúgbò nǹkan mi ṣé wọ́n èé sa ẹyẹ bí ìnà tọ́rọ́ wọn àbẹ́ẹ̀ sọmọ̀ sáájú di kanáàlì ṣé wọn àbẹ́ẹ̀ sọmọ̀ sáájú ilé ìjọsìn mi nínú ilẹ̀ Yorùbá yìí ní ètò gbajúmọ̀ jù tájọ mọ̀ àṣe tó ṣe táwọn èèyàn kélé lórí ni pé Yorùbá ló wí kò sọpá ok àwa náà wọ́n tún ní ẹ̀ẹ́sàmọ̀ kódà ibi tí wọ́n burú dé ibi tí wọ́n bàjẹ́ dé wọ́n ti sọ láti lẹ́yìn Yorùbá mo nígbà tán bá ti rí pé ọ̀rẹ́ olójútù kọjọ bí aláwo kọjọ bí ọ̀gbẹ̀rì àwa tá a jẹ́ Yorùbá gbogbo ẹ̀yìn Yorùbá lè mọ́mù láti lè ṣe sọ́lá mo bí rẹ̀ àbáwọ́sá tó láwà náà tí gbogbo ẹ̀yìn lè mọ́mù lè mọ́mù aláwọ̀ lè mọ́mù tí ń tákà òdùn lórí mímbàrì tí ń fi rinlẹ̀ pé òun bẹ́ àdìjànú lọ́wọ́ ẹ̀ tí ò fi bò sáàtì sọ̀rátù lẹ́yìn èmi wà ní north ẹni tó gbà mí ṣiṣẹ́ ló gba húsá títí lórí wọn gbà tí àáfáà yìí ti wà ń bí onímọ̀sẹ̀ mọ́mù wa

nígbà tí ò rí mi lẹ́lẹ́bọ sáà náà bá rí Yorùbá lẹ́lẹ́bọ wà ní tó sẹ́yìn ẹ̀ àdánwò tó tún bá wa lónìí báàbù lè mọ̀ tàbí ní ìlà súnà apákan pé mo fẹ́ ti súnà mo fẹ́ ti súnà mo tún ka ọ̀rọ̀ kan wọ́n kọ́ wa bẹ́ẹ̀ mo àtúnka gbogbo gbà àwọn àyímọ̀ àlàjìlá àwọn bòhóòrò ìbúdó ìmọ̀ àwọn tó jẹ́ pọ́ ẹnìkan tó ń sọ̀rọ̀ kan nípa Sheikh Al-Uthaymeen rahimahullahu ta'ala wọ́n ní ẹ wá gbọ́rọ̀ wọn tí wọ́n sọ nípa tẹ̀blì bí o kàn rí yẹn ká ní ẹ lọ browse ẹ lọ bèèrè àwọn olùmọ̀ wọ́n sì gbìyànjú wọ́n sì ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n wà sọ pé but in gbọ́ rí káwọn olàmọ́ yẹn pè wọ́n ní kùfà wọ́n sì kọ́ sínú tíra wọn gbogbo dáwọn àfá àyè sọ ẹlọmọ̀ká látò nílọ ó jẹ́ àtánẹ́dì méjì láwọn olùmọ̀ táàmọ̀ táà ń pè káàkiri ayé lónìí pé kódà nígbà tí wọn ò sí mọ́ orí agbọ́n fàtàwà wọn ó sẹ́kù síbẹ̀ lórí net subhanallah wàlà haúlà wàlà quwwata illa billah هذه مصيبة وهذه فتنة ó tọ́ kéèyàn sọ tó bá mọ̀ kéèyàn má sọ ju tó mọ̀ lọ́nà torí ọjọ́ tó wó bí ẹni kọ̀kan wá léèrè náà sí ni ìgbà mo jẹ́ Mádínà wọ́n fún mi ní faculty of eh, language mo ní láà mo ní eh, I'm sorry ní faculty of sharia mo ní no mo ní no wọ́n ní eh, language ti kún torí wọn kọ́ wá ń sharia Nàìjíríà ilá kọ̀lílá àti díẹ̀ lógàlànà lógàlànà táwọn ohun orin táwọn ohun orin wọn kọ́ wá ń fíkù tó kàmbìlì tàfíkà hìf tó jẹ́ pìlẹ̀ wọ́n ní sàárì bùkọ̀ ya wá lọ́la ní àdìmí mo tún débẹ̀ mo sì ti lóṣù méjì àtààbọ̀ ìkẹta ń parí lọ tán ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kí tó mọ̀ pé mo ládìmíṣàn wọ́n mọ sábà dáyàn padà pé mo bọ̀ lọ́dún mi mo tún wá wà mí pé mo bá wọn fà pé ṣe ìfẹ́ ṣẹ̀ríà lágbójì mo fẹ́ mo sàárì bùkọ̀ wá lọ́la wá lọ́la wá lọ́la nígbà tó jíjọ́ kèlò wọn ni kíkà fún pásọ̀tì ẹ̀kọ́ mọ̀ padà lọ́lé ìgbà náà mo tó sinmi àwọn abẹ́rẹ̀ ṣẹ̀rí àwọn àìpé Allahu Akbar àti tó dáa jùlọ lọ́wọ́ bá yàn mo fẹ́ kọ́ ọlẹ̀ nígbà tí mo parí nípa kọ́tọ̀ ṣẹ̀rí ẹnìkan kan onye sọ fún pé mi ò mọ̀ nǹkan kan ká ṣẹ̀rí à eléyìí ò sí ti ìyà àmọ̀jú bí mo lọ́nà torí ẹ̀yìn mọ̀ sọ̀rọ̀ bá tí mo mọ̀ kìí sáwọn ànẹ́bẹ̀ ọlọ́nìkan ó bi léèrè wọ́n bí àwọn táàmì tó ṣáájú náà léèrè àdínáwò bí ìdí mo mẹ́nu bà lọ́lẹ̀ kan òun ni ká gbọ́rọ̀ èèyàn tí mo fi lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ ká gbọ́rọ̀ èèyàn kẹ́nìkan sọ pé ta ló sọ̀rọ̀ èèyàn lágbájá ni àtọ́bájọ́ pé òní kò sọ̀rọ̀ mìíràn fìtínà ara àdánwò gbà ni o lẹ́bí máa kà nínú ọ̀rọ̀ àwọn àyímọ̀ àwọn àyímọ̀ kódà tó dórí àwọn sàhábà ẹlọ imamu ahmad ẹlọ imamu eh, imamu abu anifa jágbà gbogbo wọn náà amẹ́ríkà tó pọ́pùlà ẹlọ imamu shafi ẹlọ dáàrùn imam dáàrùn hijira ẹwọ́n imam ahmad hanbal ẹ̀sùn náà kó tí wọ́n pé tọ́rọ̀ bá ti tako ìbìkan ti ní a máa mú ìsọ bẹ́ẹ̀ o pọ́lá ìgbógun wọn yọ́tọ́ àtàkùkọ̀ náà gbogbo ọjọ́ láyé ni ọdún tí ìmọ̀mù ṣááfìn ìmọ̀mù àbá nípa kúrò láyé nígbàtí ìgbàtí náà bí ìmọ̀mù ṣááfìn sígbàtí náà wọ́n jọ láyé nípa wọ́n á ṣe mítìn pé ẹja sọ báyìí ó ṣe sí kọ́lọ́rọ̀ ti padà ń bí ọ̀rọ̀ ẹ̀ tẹ́nìkan wà wà ọmọ pé rárá o èmi ò fẹ́ gbọ́ mi mọ́ àwọn àfá àjìlá tí wọn ò gbé sàfifikéètì pòfẹ́sọ̀ ní lọ́wọ́ báyìí àwọn náà kọ́ àwọn dókítọ̀ dókítọ̀ fi ń kọ́ wa yunifásitì wọ́n sọ wọ́n sọ wọ́n sí bọ́rọ̀ dìbì wọ́n yẹ ká ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú àwọn jẹ̀mú tó rọ̀ mọ́ láìláìlọ́lá òní kọ́mọ́tì sọ́lá ìkọ́mọ́tì sọ́lá anábì sọ nípa àwọn kàwáàrì sọlọ́lọ́ òtàlọ́ sọ́làm mú kàdí ìdìnàbí kútùbà mélòó kan júmà mélòó kan sẹ́yìn ní ìsìn àwọn kàwáàrì lọ́jọ́ ló pé o tí wọ́n ti kàkọyọ lórí ẹ̀sìn tó ní àmọ̀ ìkúnlẹ̀ mílẹ̀ ó ní ọ́n ka wọ́n ń báyìí àmọ̀ koran tí wọ́n kà ó jọ wọn ó jọ nǹkan wọn tí wọ́n tó jọ mẹ́sìn báyìí ó jọ ti wa ìmọ́tò ti bẹ́ẹ̀ náà ìyàmọ̀ ìkúnlẹ̀ mílẹ̀ dì wọ́n ti ẹ̀sìn ẹ̀sìn oníwí ẹ̀rí tó bá ti wà báyẹn tó yẹn ti ẹ̀sìn gẹ́gẹ́ bí ọfà àárò tí wọ́n jáde kó lára lára ọ̀sán tàbí fà tàbí ká wọ́n yẹn pé wọ́n ti tàtàkò kúnú ẹ̀sìn ti pẹ́ mo bí àwọn tàbí ìjọ kan mọ́ nígbàtí àwọn kéṣe mi kí ni ó kárọ̀ jáde ní ìsìn níbo lẹ́fẹ́ kọ́ bó mùsùlùmí òfin mọ̀tọ́ lọ tàbá ìsinú àti jáde sí ẹ̀dẹ́ lẹ́kọ̀ọ́ lọ tẹ́ ẹ̀bí mọ̀jú jáde jáde jáde jáde ẹ̀rí pé mo ní ìfẹ́ yà sí agbọ̀n yẹn torí pé èyí tí ó ga jù lẹ́nu mi nìkan tí mo ń pàṣẹ èsì sí kákọ́kọ́ gbé hà yẹn dànù kúrò ká máa wá sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa kò sí láyé láhàdà mi nábi máa sùn sọ wa wọn dáàbò wà mí ká mọ̀ tẹ́lọ̀ àmọ́ ká máa sọ́ra ká máa lọ ká máa máa máa dẹ́sẹ̀ ká sì máa lọ ká máa lọ kàbáyé ẹsẹ̀ wọn ò dá wa lédàá bẹ́ẹ̀. ká máa sọ pé èèyàn ò ní sùúrù tó nǹkan ẹ̀sìn ẹ̀ ti láyẹ̀ síbẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ tó gbé kónú Islam àmọ́ àìyí tí wọ́n ní òní òtùkọ́ ayẹ̀dẹ́sìn ẹ̀ tẹ́mbálẹ́yìn ní ẹ̀ tẹ́mbá ní èèyàn yàtà ó ti ká ayẹ bẹ́sìn ẹ̀ gbogbo ẹ̀lẹ̀ kódà tó fi ẹ̀fẹ́ tó yàtà ó lè búrú ó lè tẹ́pẹ̀lẹ̀ èèyàn ó lè ìsọ́tẹ̀ èèyàn ó lè bẹ̀nu ẹ̀sẹ̀ kan ọlọ́àbẹ̀ nìkan gbogbo nǹkan ẹ̀ ti ká ayẹ bẹ́sìn kò tà ń sọ̀rọ̀ ń pa pé ni a rí mú dájú sáká pé àà eléyìí báyìí ó ti gbá yẹn gbóhùn Islam ẹjẹ́ fún yíwá tó júwé tán àwọn Yorùbá ń bẹ tẹ́wọ́n sí mọ̀tájì tán jáde tán sùkúrà láwọ̀ fáró tán sálámà nígbàtí wọ́n bá ti kíyàn àti wọ́n sálámà lórí sọ́lá aláàjì bẹ̀rẹ̀ wọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ awo aláàjà ń bẹ̀rẹ̀ wọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ awo ìmáàmù ń bẹ̀rẹ̀ wọn tó jẹ́ ẹlẹ́gbẹ́ awo tí wọ́n fi hàn tí wọ́n fi hàn àti tó jẹ́ pé a mà torí èmi wà lẹ́kọ̀ọ́ ọjọ́ kan táwọn aláwo jáde

eyewitness ní nísàlẹ̀ kò ní àgbàrà wú làbá dúró sí àwọn èèyàn bá sàdúró pé wọ́n sàyà fún wọn èyí tó bá hàn bẹ́ẹ̀ á sọ ó ní bùkátà sí ká di gbólóhùn kan mú ká di ẹ̀rí kan mú gbòógì pé àwọn ẹnìkan àbáwọn ìjọ kan òun sínú ìsìlámù oye tẹ́ǹgbà tó bá yá gẹ́gẹ́ bí ti iná àgbà yìí tọ́rọ̀ yẹn jẹ́ èèyàn ẹ wo mo ka tírà kan ó yẹ kí n fi kún un tí ìdé Ògbómọ̀ṣọ́ rárá mo sì dógbòmọ̀ṣọ́ ní tí ya two thousand kọ́ni lẹ́nìkan bá fi tírà náà ò ju bí a ń tẹ̀ tẹ́ gbé tí wọ́n gbé síwájú ìlọ wọ́n wá ní sáàtà ẹwọ tírà yìí mo wá wo ẹ́bìn mo kọ́kọ́ máa wò mo ní gbà padà mo ti máa látara topic kí lẹ́ kí ó ní ara ilẹ̀ lábáwá ló ó ní ti di ahli sunna wàláhì ó ní ẹ̀yìn tẹ́ ní ahli sunna sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara mo ní sọ́wọ́n pé dé bọ̀dí tí rírí lọ́run tó fi ń sọ̀rọ̀ yẹn ọwà mi mo ti máa tó fẹ́ sọ alùsúnnà tí ò fẹ́ rí ní alùsúnnà ní orí àkíkà tó fi ń súnnà ló gbé lọ Sheikh Suleiman Ruhaili ó ní náà nù náà rìpò àwùlà ìsálà àlùlàmà òlàmáwùnà sálàkùnà ó ní wọ́n rí àkọ́ wàyàkùtù Ah, eh, ẹ kíyèsí ẹ̀yin tẹ́ bá ń wo àwọn kẹyìn kọ̀ọ̀kan ẹ kíyèsí ẹ sọ fún kẹyìn náà ti gbọ́rọ̀ sí ṣéèkù ẹ̀yìn ọ̀lọ́ nìkan ló sọ bẹ́ẹ̀ pé ó ní method ó ní method ó ní wọn léèyàn dànù tó ti lérè ẹ̀dànù Islam tó fi hàn pé ẹ má pè torí àní láti sáwọn eléyìí tó wá sọ fún mi kébèrè nǹkan tó because ẹni yóò kú ládùgbò wa lánà àdúrù jẹ́nàzàtà a ní méjì ní jàdọ́zà ẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ tó sọ ẹ̀tù sọ̀rọ̀tù àṣòrò ara pèsè ní ẹ̀tù sọ̀rọ̀tù sílá amì ìlànà pàtẹ̀ wà sí lọ àti ní tuntun rí bẹ̀rẹ̀ jùlọ ní ẹni tó rò mọ́ pọ̀ torí ẹ̀ níwọ̀n bá sófin òsìkún wà náà fi ìdìtẹ́kùn aláàzọwọ̀jẹ́l ká bẹ̀rù ọlọ́run ká ha àwọn nǹkan míì tá a bá ti jù sọ́kàn ká ha dànù tó bá jẹ́ pé dogmatically èmi ò fẹ́ mọ bó ti jẹ́ o ibi tá a ti gbọ́ nù ṣéèkù ló sọ ìmáàmù ló sọ ìmáàmù mọ́sálásẹ́ lómi lẹ́lómi o àfá ẹlòmí ìlẹ́lòmí ń sin o mo gbọ́ ti bàbá wa ìmọ́mọ̀ ògbómọ̀ṣọ́ náà láìpẹ́ yìí wọ́n ní ẹyẹ mẹ́sọ̀dì yìí wò ó àlèyé tí mọ́ tó dọ́ọ́lá ti mú mi nù a máa mú hikimọ̀ gbogbo tá a bá ti rí mi wọ́n ní ẹyẹ mẹ́sọ̀dì yìí wò ó ẹ̀yin gbogbo ẹ̀yin àfáà generally àtò ọ̀n náà táwọn náà sọ̀rọ̀ yìí method nítorí wípé nǹkan ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ lóòtọ́ káàkiri àgbáńlá ayé àti sí ọwọ́ yàtọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀sìn bí ẹni tó rí èèyàn bá ṣe rí lẹni tó rí ó rí tó fi dórí òbí ó níbi tí ìkàtì bàjẹ́ nìyẹn o ẹ máa wà àwọn ọmọ ẹ máa wo àwọn ọmọ nínú Islam àbí nínú ẹ̀sìn míì tí èsì Islam ẹ máa máa ṣe ń dàgbà gẹ́gẹ́ bó bí wọ́n ṣe rí kó tó di pé wọ́n yà síbi kankan àbí wọ́n mú láì míì mẹ́tọ́dù òbí lọ́mọ kọ́kọ́ máa mú ìgbà tí wọ́n fi wọ́n sí skú wọ́n bẹ̀rẹ̀ sí mú ti tíṣà bẹ́ẹ̀ náà ni mẹ́tọ́dù àwọn olùmọ̀ tí máa kọ́ ni lẹ́kọ̀ọ́ àwọn ẹmọ mú wọn gan-an bẹ́ẹ̀ ẹwọ Abdullahi ibn Mas'ud lórí Allahu ta'ala ẹwọ Anas bin Malik àwọn tó ń gbé lọ́dọ̀ ànábì sallallahu ta'ala sallam ẹwọ wọn lé ara wọn sàhábà ẹka nípa ìtàn wọn apáwọn pé sàhábì ni wọ́n wọ́n tẹ́ẹ̀kì tẹ́rìbíyà lábẹ́ òjìṣẹ́ Ọlọ́run dàrẹ́ sallallahu ta'ala sallam kama dona pẹnu kama dona pẹnu wala yamliku alladhina yad'una min dunihi shafa'a illa man shahida bil haqqi wa hum ya'lamun shahida bil haqqi àwọn tí wọ́n jẹ́rìí tí wọ́n mọ òdodo àwọn ni àwọn tó sọ pé la ilaha illallah tí wọ́n sì fi rinlẹ̀ tí wọ́n pa mi pọ̀ mọ́ mi ò tí ìgbọ́ bí láúbín sọ̀rí táwọn jàmá ilẹ̀ láwọn àbí tí mo ti ń gbọ́ mi ò tí ìgbọ́ ní láúbù sọ̀rí tí è bá ti àdàpè tí è bá ti àdàpè ní ìtí ìgbọ́ ní láúbù tó yanjú sáká kékèfèrí ni wọ́n bí mo ti sọ yìí èwo làdàpè ẹ bá ní béèrè ọ̀nà kan ká tó máa sọ̀rọ̀ míì àháù láì mùsùlùmí ṣé mùsùlùmí tó ni wọ́n ni àbí òun mùkù fàárù ọlọ́run ni mo dá ayé mùsùlùmí bẹ́ẹ̀ ní kèfèrí ọlọ́run lámọ́lẹ̀ inú kòrán fúnra rọ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dà wa ó ní mo dá ayé kèfèrí múmi ní bẹ́ẹ̀ ní kèfèrí bẹ́ẹ̀nú yí kátúmọ̀ sọ̀rọ̀ míì pé abẹ́ pé ìsákèsí ibi tó kù sí àìníwà muslim amúlẹ́sẹ̀bì muslim ìyẹn ní ìdíkó clear àwọn ọ̀rọ̀ míì bẹ nínú ṣẹ̀rẹ́ àná torí bẹ́ẹ̀ wọ́n ní tọ́lá sọ̀rí ó ń bẹ pé àǹtí sọ̀ọ̀lẹ̀ tí ẹ bá ti sọ bẹ́ẹ̀ ó ti kọ̀yàwó pé mo kọ̀ ẹ̀mí inú ló bí mi rárá ọ ti kọ ìyàwó òun ìyàwó òun bẹ̀rẹ̀ ìdà àfi tí bá parí ìdà tó fi yóò bẹ̀rẹ̀ ìdà nínú ilé ẹ̀ ó sì ní gbólóhùn tí ò yanjú ọyá ìfẹ́ra ilé yìí ìfẹ́rí ọmọ tó sọ pé mo kọ́ mo bì lè rè pé kí míì tí wọ́n wá pé mo kọ́ ni mo ń sọ ẹ̀ tọ̀ lásùkalẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ni òṣèré ẹnìkan ní àwọn tí mo gbọ́rọ̀ ẹ̀ ní ń lọ yí ń bọ̀ kò fẹ́ mọ̀ tí ó wù mọ́ kò sì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ India tẹ̀rí Pakistan tẹ̀rí bí ọkùnrin kan láti ẹni tó bá jẹ́ ọkùnrin kan Pakistan àwọn lábàáwí tí mo lò ti rí yẹn

اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون